bọ́ sí i. àmín. ọlọ́àlùkọ̀hán almas gbogbo ìjókòó ọjọ́ ti lọ díẹ̀ mo kíyàwó ìyá ọba ìyàwó ayábàgì ìyàwó alhaja mariam aláta mo kí yín o mo kí bàbá wa ìmọ̀ọ́sì bí ẹ ti ń dé wọn náà ẹ bá ń fún bàbá ní ààyè ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ọlọ́run alukur'an naam wáàsí wọ́n fẹ́ kí gbogbo wa náà kí á farabalẹ̀ gbọ́ ẹ ṣeun bàbá èmi kì í fẹ́ ṣe wáàsí láì ní fún un lákọ̀ọ́lé amọ́dún mi pé bàbá wa Kúnmi Mustapha wọ́n ti dìde kó tó kan wáàsí torí pé ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni àǹfààní wo ló ti ṣe rí fara ayé tí a bá sì wá wo ìjókòó yìí ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ òkú èmi ni ẹ máa wò tá a bá wo ìjókòó yìí ẹ rí i pé àwọn alágbára pọ̀ ń bẹ nínú ohun tá a fi darí ayé márùn ni tabawo jòkó yìí márààrún pé sí jòkó yìí bàbá sì wá pàdé bàbá rí jòkó tó kún báyìí ọ̀tọ̀ ni wáàsí tí mo múra wá ń lé àmọ́ gbà mo dé jòkó yìí mo rí i pé gbogbo ẹni wọn bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kìí ṣe pé gbogbo ọ̀rọ̀ tó bá múra wá lé nìkan náà lọ́sọ̀ alákọ̀ọ́kọ́ nínú tá a fi ṣayé tẹ́ni tó bá ní tí ọmọ jẹ́ pé ọ̀ráyé òun náà lówó bàbá wòjòkó yìí àwọn olówó ń bẹ ń kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wọn tá a fi ṣayé mala Dauda jòkó ẹ ẹlẹ́ẹ̀kejì nínú wọn tá a fi ṣayé òun náà lágbára alágbára ń bẹ ń yìí agbára ẹlẹ́ẹ̀kẹta nínú ohun tá a fi ṣayé òun náà nìmọ̀ ìmọ̀ òwe ni ìmọ̀ kéwú ni méjèèjì ń bẹ ń jòkó yìí ẹlẹ́ẹ̀kẹrin ohun tá a fi ṣayé tá a fi darí ayé òun lọ́lá èyí ni ń jẹ́ tàwọn lọ́balọ́ba ẹ sì rí i pé ọba náà ti wá jòkó àwa ní bọ́ba òtún sí ń jòkó torí àwọn ọba tún kù ìyá ọba ń sì ń bẹ ẹlẹ́ẹ̀karùn-ún tá a fi ṣayé òun náà ni agbára ìjọba ìjọba ni mo fi lódùn mi pé bàbá wa Kúnmi Mustapha wọn ti dìde àbárẹ́ wọn sí gómìnà gbogbo ẹ̀yin tẹ wá wà ń jòkó tẹjọ́ mọ̀ òkè ògùn wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ òkè ògùn wà yìí báwo la fẹ́ ṣe gbogbo agbára tẹ ẹ bá ní ẹ dákun ẹ gbèjà òkè ògùn lókè àkọ́kọ́ ọ̀rọ̀ mi rí i pé ohun téèyàn bá ṣe lóore láǹfààní níjọ́ tó bá há èèyàn fi gbà nǹkan wájú ọlọ́run gbogbo yín tẹ wá jòkó lẹ́tẹ̀ lágbá gbogbo wọn ọlọ́run bá bá ṣe fún ọ ìbéèrè mi rèé oore wo ló ti ṣe rí tọ́jú ẹ̀jẹ̀ pé ń jọ ọba há o lè foore lè béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tó lè fi ká ọ̀rẹ́ sun ọlọ́run tọ́lọ́run fẹ́ kéèyàn ká ọ̀rẹ́ sun ọlọ́run lọ́fẹ́ jẹ́ ìwọ̀nù alukurani pé a'udhu billahi minash shaitani rajim bisimilayi rahman rahimi. a'udhu billahi minash shaitani rajimi bisimilayi rahman rahimi. àmọ́ àzibúta ni àzíabalì káfí wa rakimi. àmọ́ àzibúta ni àzíabalì káfí wa rakimi. sọ̀rọ̀ tó fẹ́ ké. àyàkùnmọ́. bàbá wa haruna rasheed ń bẹ́ àmọ́ àṣìpútà ni àṣìhábà lè káàfi kò sí lì níbi àṣìhábì. àmọ́ àṣìpútà ni àṣìhábà lè káàfi wọ̀rọ̀ kí mi kánú mi ní àyà tì náà àjàbá. èsì àwọn alẹ́ fìtìyàtù ìlàlẹ́ káàfi. fọ̀kànlọ́ bẹ̀rẹ̀ àti nàmí ládùn káràmàtà. wàá lànà bẹ̀rẹ̀ àmọ́rìnà rọ̀ṣàdá àwọn àfa òní tẹ́fsírì wọ́n jẹ́ oyé wa yí pé ọ̀rọ̀ méjì lọ́lọ́run papọ̀ nù àyà ni pé àsìábùlé káàfì àwọn kan nù ni wàrà kìímì àwọn kan nù àwọn kan sì ní àwọn àsìábùlé káàfì náà ló pè ní ràkìímì àwọn náà làsìábùlé káàfì àwọn kan àwọn náà kan náà ní àsìábùlé ràkìímì àmọ́ àwọn tí wọ́n pin méjì wọn mọ̀ bẹ́ẹ̀ lò àwọn àsìábùlé káàfì gbogbo wa ti mọ̀ wọ́n ni aziabu rakim ni mo wá bẹ́ẹ̀ lò àwọn tí wọ́n rìnrìn àjò tilẹ̀ wá sùn wọn tó jòdè wọn wá rí bí sásì wọ́n wá rí òkè kan òkè nígbẹ́nu òkè wọ́n wá wò ibi abá kó síbí náà àbá ojú ọmọ nípa wà wọ́n wá kó sínú òkúta ọ̀hún ọlọ́run sì fẹ́ lu agbára rẹ̀ nígbà wọn kó bẹ́ẹ̀ òkúta wá pàdé mọ́ wọn ọlọ́run ti wá pa òkúta láṣẹ pọ̀ gbọ́dọ̀ pa wọ́n ta lọ́lọ́run ò tóbi rí ẹ dákun ẹni wọn bá rí ohun tọ́lọ́run ò lè ṣe kọ́ náwó àfi ohun tó lè ṣe tí ò ní ṣe irú àṣẹ tó pani náà ló pẹja tó mi Yunusa yìí pé wáyà mi àmọ́ gbọ́dọ̀ jẹ́. náà. àwọn wọ̀nyí wá kó sínú òkúta yìí ọwọ́ apàdé mọ́ wọn ọ̀gá jíjáde inú ara tọ́lọ́run dá ń bẹ̀ ni pé ooru ò tún gbọ́dọ̀ mú wọn nǹkan kan ò gbọ́dọ̀ sí wọn. àfa ọwọ́ akàtì jáde ńgbà wọn wá wò pé ń bí a wà yìí kí ló kù tí ó mú wa jáde kó wá wá ronú kan pé ọ̀dà ohun wọ́n bá ṣe rí lóore dáadáa tó ṣe rí fọ́mọ ènìyàn ìjọsìn rẹ tó ṣe rí síwájú ọlọ́run ìkọ̀rọ̀ rẹ bọ́ bá sì dá sí ẹja fi ẹja fi púrúfù lónìí lọ́jẹ́ kí n pe wá sí i ní oore èwo nìwọ náà ti ṣe rí tọ́jẹ́ pé ńjọ́ tí ọba tiẹ̀ há tíwọ náà lè sọ fọlọ́run pé ọlọ́run wọlá nǹkan báyìí tọ́ ọ bá tí ì lóore tó ṣe fọ́mù èèyàn wàláyé tó bá gbọ́ wá sí tètè bẹ̀rẹ̀ lónìí o yè ráyé wá ń bi gbogbo sẹ́mẹ̀ tó ń lo bọ̀lù. afa alakoko wa bọ́ bẹ́ẹ̀ ọ wá ní ọlọ́run o mo fi jọ́ tí ìyá mi tọ́fẹ́ mu wàrà ọ wá ní kí n wá wàrà náà wá ìyá sì ti dàgbà gbogbo ẹ̀yàn tẹ lóbi láyé tẹ̀ sí dáadáa ìjọ ọba bẹ ní bá kú àbí yẹ ní bá kú ní kakọ lọ́jọ́ ara kódà kò sára ń jọ ni àfanilá olùfìyà nẹ́ka báàdà lè mọ́ ti tẹ́ ń dàbò ni wàfíà yà àti àmàzà wàdìtà lè záàdì ọ̀nìlá olùfìyà nẹ́ka má jẹ́ ń rí ọ má kà so sọ́rùn. So baadalema o ti tɛ n dabo ne n da ma wa kutan la wala n daro ne wàfíà yẹn á ti à ń jọ ti ń bẹ láyé máa ń zà wá dídá lé záàdì ọ tọ́jú mi ò fún mi lóúnjẹ ìpè ọkọ dá mi lóhùn rí kí la sọtọ wá kó sọrùn lónìí tí wọn lọmọ olókùúdà tó níwọ ni. ilẹ̀kùn àlìjáná mẹ́rin ni tọ́ ọ bá tiẹ̀ wá kọ wọ́ látọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ rẹ kódà sọ́ọ̀rì ọ̀ka alákọ̀ọ́kọ́ lẹ̀kùn àlìjánná lẹ̀sìn gbogbo ẹni wọ́n bá wáyé tí ó bá ṣẹ̀sìn kejì sílẹ̀kùn àlìjánná fúnra ẹnu ni ẹ̀ẹ̀kejì lẹ̀kùn àlìjánná ni dáadáa sóbì rẹ ìyá rẹ lẹ̀kùn àlìjánná ni ńjọ ìyá ẹ bá ti kú tó rí dáadáa ṣe fún lẹ̀kùn àlìjánná bẹ́ẹ̀ ni ti tì ó lè gbàbẹ̀ wọ́n mọ́ bàbá rẹ lẹ̀kùn àlìjánná ni tó ní babaláyé tọ́ ọ bá tọ́jú ẹ gbogbo ẹ̀yin tí bàbá yín kù láyé tí ìyá yín kù láyé ọ̀rọ̀ ló ń gbọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ kọ́lé sí new site ẹ ti kó jáde ní old site tán ẹ ti lọ new site ẹ wẹ̀yìn wò mọ́ ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ ni. torí pé ààrà táwọn dá tí ó wù ọmọ tiẹ̀ náà ò ní wù ọmọ mọ́jọ́ báyà ẹ jẹ́ àwọn gbogbo àwọn lẹ́tà ń kó kú o àwọn tó kọ wọ́n làágùn kọ ni òun làwa ní ọ̀yẹ́ wa mọ́ lónìí tí ẹ̀hún náà bó ti lè wọ́ dáa tó ayé ń tún gbé ara mi bọ̀ ọmọ jáde nu tiẹ̀ náà fún wọn náà. lẹ́kùn àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà wà ní dáadáa tó bá ṣe sáwọn èèyàn bó bá ṣe ṣe dáadáa sáwọn èèyàn tó bẹ́ẹ̀ ló ṣe wà àlìjẹ́nà rẹ ààrẹ ni ó ṣe dáadáa sájà tọ́lọ́run ni mo torí ẹ̀ sọ́dọ̀ mọ́ àlìjẹ́nà ìwọ́n sì ń ní àwọn èèyàn lára ẹni yìí wá ní ọlọ́run o ìyá mi ọwá lòun fẹ́ mu wàrà mo wá wá wàrà káàkiri kàràkàrà gbogbo olúwa ń wá rí mo wá bọ́ sílùú kejì ṣé wàá sí ọ̀kẹ́ àwọn bẹ̀ òní mo wá bọ́ sílùú kejì ìgbà mo wá dé kejì mo torí wàrà kí n tó dé ìyá ti sùn mo wá dúró pé ìní jí wọn ó tún lo ẹ̀kọ́ àti bẹ̀rù ọlọ́run ó wá dúró títí wọ́n fi wá tají níjọ́ kejì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé e fún wọn ọlọ́run tó bá ṣe pé dáadáa tí mo ṣe ń jọ́ ní bá jẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ fún mi lọ́nà àbáyọ lójú. òkè ni wá mí ọwọ́ agbẹnu jáde ọgbẹnu sókè ní déédéé ohun téèyàn kan lè jáde ọwọ́ àwò pé àfi kájọ ọbẹ̀ ń bẹ̀ kódà tara ìmọ̀ tara ẹni nìkan kódà lò. ohun tí ń dọ̀pọ̀lọpọ̀ láàmúnú bá tí ò ní kí ni òjì ó ní kọ́tọ́ rẹ ni kò sánú àwọn èèyàn ni à á ṣe lówó tí wọ́n mọ pé kí n lágbẹ́ rẹ, tí wọ́n bá ti ń dá rẹ lọ́tún rẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì wá bọ́ pé ọlọ́run o bá pé mo náà dáadáa bá ní à ẹ̀ náà jẹ́ arọ́ ní tí ọmọbìnrin kan tó yá yìí ọmọbìnrin tó ṣe yí pé béèyàn bá béèyàn bá rí àfi kéèyàn ó pè àmọ́ wọn wá pé òun ló pè rẹ̀ ẹni ó yẹ kéèyàn ó pè tó wá pé èèyàn ẹ dákun bọ́ bá ṣe yí pé eré ìṣẹ́jú kan lọ́ba sá báwo lèyàn ó ṣe ara rẹ̀ ó yá gan-an ọlọ́wà pè òun pé ah kó wọn wá sí ó sì bọ́ra lẹ̀ ó sì lẹ́wà òun wá ní inni akhafullah ẹ̀rù ọlọ́run wá pa bí ọlọ́run bí èèyàn ò rí wọn ọlọ́run rí wọn ọlọ́run tó bá ṣe pé dáadáa bá ní àtòwọn ah, ọ̀rọ̀ ní àbáyọ òkè ni wàá tún gbẹnu ní déédéé ohun téèyàn méjì lè jáde àwọn òun náà tún àní jáde ìwọ ẹlẹ́ẹ̀kẹta wa náà bọ́ ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà wà bọ́ ọbẹ̀ lọ́wọ́ náà wà ní ọlọ́run ò wọlá ọjọ́ kan tí mo gba ẹrú alágbàsí ẹ̀rí kò síbi téèyàn ò ti lè wọná gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́mọ ọ̀dọ̀ ẹ̀yin sẹ́wọ́ wọn wọ́n tó ń mọmọ ọlọ́mọ lu èkó tó ń mọ lọ lu òyìnbó tó ń jẹ wọn ha anábì láwọn mẹ́ta kan bẹ tọ́ba dàlí kìámà ó ní ọlọ́run ló wọ́n bá wọn jà sàlátà tún àná hasmuhun yawmal kìámà alákọ̀ọ́kọ́ ni rọ́jù lónà àtọ́ bí súnmọ́ gàdára ẹni tí wọ́n fún ní nǹkan torí tèmi bá fún ọ nítorí tọlọ́hún tó mọ gàdára tó ń tọ̀hún wá jàǹbá èyí ni máa jẹ́ wá sí fáwọn àfáà náà pé gbogbo ohun tá à ń gbà ń torí ọlọ́run yìí ẹ dákun ẹ máa jẹ́ àjíṣẹ́ fọlọ́run o ẹ jẹ́ àwọn àjíṣẹ́ fọlọ́run o ká má dẹni tọ́lọ́run ọkọ̀ sọmọ lọ́run lálùkìyàmọ́ ẹ̀yin tẹ́ ń kó mọ́sáàsì sọ́wọ́ ó yẹ wá báyìí e min veele a n'o dɔtɔ tɔjulube n'atɔ bi so ma gadara eniyaba funn nkan tori dɔlɔ tɔgha mbɛ ɛ wa dɔjulu n'baha awura nfa akala zamana awu awu atinigbe tinwantanye gbogbo ɔgbatɔ nsagode dɛgbaa dɛ ɛ mara yi o awa ndi ɔbịa ra wa awa losi ntɔkọ ɛnị ɔbake bɛɛ bí ọba lówó léèyàn wọ́n wá gbé ìwà gbé èèyàn ìta èèyàn ìpa èèyàn ìtẹ̀yàrá èèyàn láwọn kan wá sọdún oúnjẹ táwọn fi ń jẹun bá a hóra fa agala sámánàwó. wọ́n wá gbọ́wọ́ ni ọlọ́run fi ń tọ́mọ ọlọ́run fi ń kọ́lé ọlọ́run fi ń rọkọ̀ á ó rí jà ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta rọ́jòlón istajara àjíran fastaufa minimu ẹni ọgbọmọ ọ̀dọ̀ ẹni ọgbàlagbàsí ẹni ọgbàlagbàtà ẹni ọgbàlagbàdà gbogbo ohun tá a fi yẹn ṣe láyé ẹni ní wá ṣiṣẹ́ rẹ̀ bó ti yẹ kó ṣe é ọwọ́ àdìgbà tó fún lówó oṣù fa ẹ fa kàlà zamana wu àbí lamuyo tí adirawu ọwọ́ àdìkíwọ́ fún lówó tiẹ̀ lámúyò tí ajirawu lọ́ba dàrú mọ́ lọ́wọ́ hmm. ọba dàrú mọ́ lọ́wọ́ torí kò lè mọ́ fún un lówó bọ́ ọ̀sẹ̀ láyọ̀ ọ̀sẹ̀ lálùkìyàmà ẹni yìí wá ní ẹgbà tó ń tọ̀ wá dé bóun fẹ́ gbowó òun wá fún lówó sẹ́ rẹ̀ ẹni ni wá bínú kọ́wó lẹ̀ òun wá kówó òun wá bá a fi ṣòwò òun bá a fi ṣòwò ẹgbà wọn padà yá tẹ́bi pa wá. bóun wá gbowó òun jó ní gbogbo ohun tó wó rẹ̀ wá bì òun wá kó o fún ohun tó wó rẹ̀ kù òun tún wá kó o fún ọlọ́run ò tọ́ bá ṣe pé dáadáa bá ní táwọn rọ́ ní àbáyọ̀mí àwọn wà yìí. lẹ́ẹ̀kan náà òkè ní kẹgbẹ́nu yẹn yẹn. Allahu Akbar. wọ́n wá jáde ẹ wo bí dáadáa téèyàn bá ṣe bí ti yọni lọ́fìn ẹ mọ fi ní gbogbo wa tá n bẹ ń jòkó ìwọ náà ronú dáadáa wo ló ti ṣe rí dáadáa wo ló ti ṣe rí alukurani wa ni wapẹgi fi ma ata ka lahudara le ahira. wapẹgi fi ma ata ka lahudara le ahira wala tansa nasibaka mina dunya wa hasin kama ahsana Allahu ilayka wala tabqil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa lápapọ̀. ẹ̀rí pọ́lọ́hún kẹyìn inú ẹbí yín ẹbí yín náà ni bàbá wa ọlọ́hún ò síbi ẹ̀yin kan náà ni kò rú àbí ti kẹyìn náà tún ni jáàkì ẹ ti kẹyìn ohun ọlọ́run wá ṣe fún yín ni o ti gbáyé sọ́dọ̀ bá wá gbáyé sọ́dọ̀ rẹ̀ kí ló kù tí òun náà àwa tí ì ṣiṣẹ́ tiwa ò méjì a máa sáré báwo la ráyè kéèyàn ó sì tó ráyè ayé ò ní í ṣe bọ̀rọ̀ kárẹ̀tẹ̀ tó wá pé a sáré bá a ṣe rọrùn ẹlòmí ò déwájú ọlọ́run ọlọ́run pé kí lọ́ọ́ fa ayé bí hájì àmú ni mo parí ẹ̀ sí. kẹ́ ẹ lè mọ bí táyé ṣòro ṣe dé. Hmm. ẹ̀yin tọ́lọ́run ti bá yín gbé ènìkú ọ̀run lókù kẹ́ ẹ ra o ابتغي فيما آتاك الله دار الآخرة وابتغي فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وحسن كما أحسن الله إليك ولا تبك الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ẹni tí ń sáré ohun tẹ fẹ́ lò wàhásìn kama ahasanàlá òyìnlẹ ìka ó ní o ṣe dáadáa bọ́lá òun ti ṣe dáadáa fún yín wàhálà tẹ̀bíkìlì fásá àdàbẹ̀lẹ̀ àti ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ ní ìbàjẹ́. èyí tí wa jẹ́ ohun tí ń fi káwá sí mi ńlẹ̀ lọ́rọ̀ ọba kan nínú àwọn ọba aláyé ọba náà. wasiyatul mulki min mulki dunya qala liman hawlahu wa huwa ala firashil mawt. ẹ mọ̀ pé gbogbo ohun tẹ̀yẹ̀ bá ní tó ọba ti fi ṣàǹfààní sí ohun tó ní ohun tó dà á lẹ̀ àfa ọ̀ dà á lẹ̀ ọba yẹn ń ká kú lọ́wọ́ ọba ni wàá sọ fún gbogbo àwọn tó wà ń sọ̀rọ̀ àǹdí ẹ̀. kọ́lá lè má dá o lẹ́hùn. wàá sọ fún gbogbo àwọn tó wà ń sọ̀rọ̀ àǹdí ẹ̀. òsínkù bìn sálọ́sì ń bá àdàmáwọ́tì. ọlẹ́yin fẹ́ ń bẹ lẹ́yìn ẹgbẹ̀ẹ́gbẹ́ mi àsìkò náà tó àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ mẹ́ta fún yín àlùhùnà àlàyé mi ló ń ná ṣe ń dáadáa fún ilé àbùtá àti báyìí. ó ní tẹ ẹ bá gbọ́ pé ẹ̀mí òun gbọ́ lára òun lónìí tẹ bá fẹ́ mọ gbẹ òun lọ orí tẹ ó ní ẹ nìkan kí fọwọ́ kẹun àwọn dókítà tí ń lò ńgbà tí ń bẹ láyé àwọn ni ẹ jẹ wọn ó gbé mi ẹnìkan mọ fọwọ́ kún àwọn dókítà mi gangan àwọn tó pé ayé mọ̀ pé dókítà làwọn eléyìí àbá àwọn nìkan ó gbé wọn. wọlé ọdún kẹrìnà báyìí. àbá yìí mo ti tú òde. ẹgbẹ́ ni ètò àlàyé àtúrà àlẹ́ torí kìmí makani mauti ata makibarati. ọmọ pé àwọn alimasi tóbi làwọn afáàfin gba ayé wá sí kógun díẹ̀. ẹ̀yà kòmọ́lá. tí program bá bàjẹ́ ní tó kẹ́ wá sí. ayé sọ̀rọ̀ àlẹ́ torí kìmí makani mauti ata makibarati. báwọn èèyàn ti lóòdù fún bínú àwọn àbágbá wọ́n sì á gbowó gbowó wọ́n kọ́ wọn òdìdí. àyàkùnmọ́lá. wọn wà ní fẹ́ gbọ́ wá sí mọ́ àmọ́ nítorí ipá àwọn ọmọ òkú yìí tóbi ọjọ́ káwọn àbá ò farabalẹ̀. ẹ̀yẹ sọ̀rọ̀ látọ̀rí kìmí màkàní mọ́tì àtàlùmọ́kìbára tì. ọlọ́lẹ̀ kejì tí mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ti gbọ́ pé òun jáde láyé gbàrà gbogbo owó tí ń bẹ ní báńkì gbogbo góòlù òun àtàdé àtìlẹ̀kẹ̀ tí wọ́n bá ti ń gbé òun lọ báyìí ẹ sá mọ fọn dàálẹ̀ ẹ sá mọ fọn dàálẹ̀ gbogbo ẹni tí ń bá ń lọ kí wọ́n mọ tẹ̀ mọ́lẹ̀. kọ́tí ọ̀sẹ̀ bí wọ́n fi dọ̀tí wọ́n yà sí jàre wáyé àtàníyàtò aliwàtíyàtò lákìrọ̀tò ilẹ̀ tẹ̀fàwọ́ ni alanaṣi akarijo min ayẹyẹ mi maka ni wọ́n yẹ kó lomo kálá kọ́tà nílẹ̀ ká. ó ní tẹ bá ti wá gbọ́ pé òun kú ẹ sọ fáwọn tó fẹ́ dì ń kí wọ́n dẹ́kun òun bẹ̀ wọ́n kí wọ́n mọ̀ dì ọwọ́ o òun fẹ́ kẹyọ tí wọ́n bá ti gbé wọn síbi tí wọ́n gbé kẹ́ni tí wọ́n fi ń gbókun kí wọ́n yọ ọwọ́ òun lẹ̀ báyìí kọ́wọ́ òun wà níta torí òun fẹ́ mọ juwọ́ sáwọn èèyàn òun fẹ́ mọ juwọ́ àbá yìí. wàyí فارق الملك من وصيته قال القائد بتقبيل يديه. ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin alágbá àtàlágbá nulẹ̀ àtàlágbá òde ìgbà tí ọba yìí wá parí gbogbo ọ̀rọ̀ tí ó sọ tán ẹni tó wá jẹ́ àgbà ní jòkó ni wá ní kábíyèsí àti gbọ́ gbogbo ohun tẹ́ sọ gbogbo ohun tẹ́ sì fẹ́ nínú ẹ̀ láàṣẹ ṣùgbọ́n kí ni ìtumọ̀ rẹ̀ wàdánwàtò ilé sódìrí ìsùnmọ̀ kọ́ọ̀là. ó ní kí ni túmọ̀ rẹ̀. kọ́tàkù ni wọ́n sọ ìyá kàkọ́ ìdá tẹ̀sí. ó ní kí ni túmọ̀ rẹ̀. fàkàbírì ni a máa fi wọ́rọ̀ ìyá sí lómi ní yá ti sàlá. ẹ ọbẹ̀ kéwu ni. ayakumullah. ẹ mọ̀ pé wọ́n mọ̀ rò pé yẹn ọmọ téèyàn bá ń ti wá sí ọmọ tún kéwu ní lóga bí lóga ni wọ́n mọ̀ pé ńgbà mi tafsir àbáyé. fọkàbìrì ni ọmọ fi wàrà àìmọ̀dé òmùdí yá ti tàlá sí. ó ní mo fẹ́ kọ́ sọ ohun tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí fún mi. akasa ìmùlú kò ní fúsàlẹ̀ àmì kan. ẹ̀bà náà lọ́ba wa mí ọwa mí kanlẹ̀. wàjábà òrìdù àlòkùtì àlàlàmà dárìsà lám àfukọ̀húhù ìlàlẹ̀ àlẹ̀. ó ní gbogbo ohun tóun sọ ni òun fẹ́ kọ́ ayé lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó jẹ́ yí pé èmi kí hàn mọ́ ṣáájú tí ì bá ṣe pé gbàtí kú fẹ́ kàn wọ́n lòun ṣẹ̀ṣẹ̀ mọ́ òun wá fẹ́ kọ́ àwọn tí ń bọ̀ lẹ́kọ̀ọ́ àbá. ama khususi wasiyati lula faraitu an ya'rifa an-nasa anna al-mawtu iza hadara. ó ní sẹ́ẹ̀rí gbígbé tí mo ní àwọn dókítà ní kí wọ́n gbé mi ọlọ́run fẹ́ jí ó yé yín pé tí kú ẹ̀dá bá ti dé àbá yìí. lọ́bí àbá fi rọ́dì ẹ̀dá ti bá a wù. ọ̀sọ́dọ̀ dókítà tẹ lè gbé e dé láyé. àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá olùkọ́ ṣé wọn ò gbìyànjú láti jà sáà sí ni nígbà adé lọ́rin kọ́ àfa yìí. àlàdé nínú ọ̀rọ̀ ilé yìí bí sàṣọ bàdé màkìrún. gbogbo dókítà yòówù tí ọba jẹ́ bẹ́ẹ̀ bá lọ pé wá tí kú bá dé ẹni ó fẹ́ lọ lọ ní ó ní kí làwọn àyè ò ní dókítà wo la mọ̀ ekude náà nù ó tóun fẹ́ mọ̀ ní pé tóun fẹ́ kí gbogbo ayé ọmọ ní pé ẹnìkan kan ò lè gbà yẹn lẹ́njọ́ kú bá dé o. wàyí ní sèyàtọ̀ wà ní umura samura tún la yẹmúna wá ahadun mi lẹ́lí báṣárì. ó ní òun sì fẹ́ kó yẹ yín pé sẹ́ẹ̀rí ẹ̀mí tà ń lò yìí kọ́ lọ́wọ́ ẹnìkan nù wa ọlọ́wọ́ ẹnìkankan nú bọ́lọ̀ bá ti ló wọ́n gbà á ní ìsìn gbogbo ohun tí wọ́n fi dá ẹ̀mí padà ẹ̀fun lọ́tíríjìn ni ẹ̀fun nígbà ni ẹ̀fun láwo ni àfa kò lè dá a dúró mọ́ sówó lẹ̀ rí náà lára ya ni ẹ ẹ gbìyànjú àmọ́ búlódé. wàá má wá sí ìyàtọ̀ fàníyàtọ̀ àtàyé lọ́mọ anagunla wákàtí kọ́dọ̀ iná òfin ìjàmọ̀ ìlmáàlì. ọlẹ́lẹ̀ kejì tóun fi ní kí wọ́n máa da gbogbo góòlù òun àti lẹ̀kẹ̀ àti iyùn àtowó tóun ní kí máa dà òun fẹ́ jẹ́ oyè yín pé bọ́ dà á lẹ̀ bọ́ dà náà ni. lẹ́yìnsá ilé ọba máa sùnra. ó ní gbogbo ẹ̀ òfurufú ní jọ kúbádé kò wúlò mọ́. wàyí nẹ́ni la wàyí nẹ́ni náà kù sàmánà fatah basahabi. bẹ́ẹ̀ tí bíyà ti fẹ́ràn ájé lukumanu tí wọ́n sì fẹ́ràn yìí yòókù tó ẹ sì mú ájé lukumanu ẹ tẹ́ ẹ má yàrá pé ìyá aluku ìyá aluku ìyá aluku wà fi luku lẹ àbí òfin lẹ. àti kìí ṣe yàyà nìkan ní ọ̀yàyà rẹ̀ ẹ́ ojú ní nǹkan ẹni tó sọmọ ẹ ní yàyà ẹ̀ńgò yàyà ò ní yaba bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ìyá aluku lọ́ọ́ yà aluku àti ṣe yàyà nìkan ní ọ̀yà yàyà ẹ̀rí báyìí. wà á má wá sí ètò sálísàtò ní àlámà nẹ́sọ̀ ànádàkọ̀dé múnalẹ̀ á sì dòníyà. oníṣẹ́ rí ọwọ́ tó ń wá ní kí wọ́n yọ tí wọ́n bá dìhun tẹ́ kí wọ́n yọ owó òun lẹ̀ kọ́wọ́ òun ọmọ mi lájálájá ó sì sín lẹ̀ báyìí òun fẹ́ kẹ́ mọ̀ wípé. wọ́n sàdàkọ̀ rújú mílíọ̀nù. الفرج من أيديك ذلك وسنخرج منها فرج أيدي كذلك Ọlọ́run fẹ́ di oyè gbogbo ayé pé ńjọ́ tá a wáyé kí la mú wáyé ńjọ́ tá a bá padà kí la mú lọ ó ní wáá sí òun nù gbogbo ẹni wọn ti wá mọ̀ pé kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú lọ lẹ́yìn iṣẹ́ tó bá sí gbogbo ohun tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ fi ṣe dáadáa ó ní wà fí. wà fí kọ́bùlì káfí tìbìlì ń dáhùn ìlàdà tí dalilu àlá irisẹ́ ọ̀gá ara òfìlẹ̀ ayé dalilu àlá irisẹ́ mọ̀ra kábò fìlẹ̀ ayé. afáàní lè bẹ̀rẹ̀ tọ́mọ bá wáyé yóò di kùkù àbí ọmọ náà ní bẹ́ẹ̀ ti wáyé mọ́yá èmi náà kùn yín wọ́n fẹ́ wáyé mọ́yá bíi tì yín wàbí bá sì yá. wàbí bá sì yá ìdálí màmá tí màá wà ìṣó. aláfàṣòro ní ìkọ́jú lára jí tó fi láṣẹ yìí. aláfàṣòro ní ìkọ́jú lára jí tó fi láṣẹ yìí. wọ́n ní bàbá wa kú tá a bá dáwọ́ lẹ̀ màwáyé sùn wá sí ti ń bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ náà ni pé aláfàṣòro ní kọ́dí àrájí tó bí la ṣe gbogbo ọmọ wa mọ́yàmọ́ dálẹ̀ àbí dálẹ̀. ìyá ní sin ní jẹrin wọ́n dalẹ̀ àbí wọn dalẹ̀ wọ́n dọ̀mọ́lẹ̀ wọ́n dalẹ̀ wọ́n da gbogbo ẹ̀ lẹ̀ ẹ̀ bí gbogbo wa ni o ti dalẹ̀ njọ kan torí náà ọlọ́run bá wa kẹ́yà ọlọ́run bá ṣàforíjì fún wa ọlọ́run bá sí wọn ọlá dáadáa tí gbogbo èèyàn máa ń ṣe aláhu yẹ́rì àmúha aláhu yóò kéré mọ́ha aláhu yẹ́bùn àtúwàfí ahazani zuwari.